ẹ káàbọ̀ padà bí ẹ̀yin bá ní ohun kan tí ẹ fẹ́ fi tó wa létí ní tẹlifíṣàn lóríṣun ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yín nìkan ránṣẹ́ sí nọ́mbà tó ń bẹ ní ìsàlẹ̀ móhùnmáwòrán yín yìí a ó sì dá yín lóhùn lọ́gán bákan náà ẹ má ṣe gbàgbé láti tẹ̀lé wa lórí ẹ̀rọ ayélujára wa lórí Facebook Twitter àti Instagram at Orisun TV bákan náà ni ẹ lè wo àwọn àtúnwò àwọn ìròyìn wa ọlọ́kanjọ̀kan lórí YouTube ẹ tẹ at Orisun TV sórí YouTube bákan náà ẹ ó rí àwọn ìròyìn wa lọ́lọ́kan òjọ̀kan ká má sì ṣe gbàgbé wípé àjọṣepọ̀ tó gúnmọ́ ń bẹ láàrin àwa àti ẹ̀yin pẹ̀lú léyìí tí a pè ní social extreme láti jẹ́ kí ẹ sopọ̀ pẹ̀lú wa lórí àwọn ètò wa ọlọ́kan òjọ̀kan nípa dídáhùn àwọn ìbéèrè ọlọ́kan òjọ̀kan tí a bá ń fi sí orí móhùnmáwòrán wa léyìí tí a ó sì fi àwọn ìdáhùn tí ẹ̀yin pẹ̀lú bá fi ránṣẹ́ sí wa sórí àwọn ètò wa gbogbo èyí tí ó bá ń lọ nínú eléyìí tí ẹ̀yin pẹ̀lú yóò ti máa rí àwọn ìdáhùn yín bí ó bá ṣe ń lọ ẹ ṣé púpọ̀ àwọn ọmọ ikọ̀ Boko Haram èyí tó lé ní ẹgbẹ̀ta ènìyàn ni wọ́n ti kéde wípé àwọn ti jọ̀wọ́ ikọ̀ búburú Boko Haram àti wípé títí láé àwọn kì í ṣe ara wọn mọ́ nítorí pé àwọn ti di àtúnbí àwọn ẹgbẹ̀ta ó lé méjì ọmọ ikọ̀ Boko Haram tẹ́lẹ̀ rí yìí ni wọ́n ti múlẹ̀ ti Allegiance of the Federal Republic of Nigeria láti má ti tún padà sínú ẹgbẹ́ búburú Boko Haram mọ́ láéláé àwọn ọmọ ẹgbẹ́ yìí tẹ́lẹ̀ rí ni wọ́n ti parí ẹ̀kọ́ tí wọ́n kọ́ ní ilé ẹ̀kọ́ tuntun eléyìí tí wọ́n ń pè ní títún ọmọlúàbí ènìyàn ṣe tí wọ́n sì tún kọ́ ẹ̀kọ́ iṣẹ́ ọwọ́ pẹ̀lú. àwọn ọmọ ẹgbẹ́ Boko Haram yìí ni wọ́n kéde wípé àwọn kò tún jẹ́ ọmọ ẹgbẹ́ Boko Haram mọ́ ní Malam Sidi Camp ní ìjọba ìbílẹ̀ Kwami ní ìpínlẹ̀ Gombe. aṣojúkọ ìròyìn eléyìí tí ó fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ sọ wípé àwọn wọ̀nyí ni wọ́n ti búra níwájú adájọ́ nehizena àfọlábí ti ilé-ẹjọ́ gíga ní ìpínlẹ̀ gombe aṣojú ètò ìbúra náà ológun bámidélé sáfà sọ wípé búbúra níwájú ilé-ẹjọ́ yìí jẹ́ ohun tó ṣe pàtàkì tó sì ṣe kókó nítorí wípé àwọn kò lè déédéé ṣí àwọn ènìyàn wọ̀nyí sílẹ̀ kí wọ́n lọ darapọ̀ pẹ̀lú àwọn ènìyàn láì ṣe wípé wọ́n búra láti má ṣe wu ìwà búburú náà mọ́ tàbí láti má ṣe padà sínú ẹgbẹ́ náà mọ́ tí òun sì mọ̀ wípé láìpẹ́ àti láì jìnà púpọ̀ nínú àwọn ọmọ ẹgbẹ́ búburú Boko Haram wọ̀nyí ni yóò jọ̀wọ́ ẹgbẹ́ náà sílẹ̀ láti lè gbé ìgbé ayé tuntun èyí tí a mọ̀ sí ìgbé ayé àlàáfíà. Àjọ tí ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn eléyìí tí a mọ̀ sí National Human Rights Commission ti rọ àjọ àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ náà láti má ṣe gùn lé ìyanṣẹ́lódì látàrí àìsan àwọn owó oṣù àti àwọn owó àjẹmọ́nú eléyìí tí wọ́n jẹ wọ́n. akọ̀wé fún àjọ náà ìyẹn Tony Ojukwu ló pè sí àwọn òṣìṣẹ́ àjọ yìí láti má ṣe kọbi ara sí àwọn ìdánwò ìyanṣẹ́lódì èyí tí wọ́n ti ń pinnu láti gùnlé nítorí wípé àjọ náà lábẹ́ òun gbìyànjú láìsinmi àti láìṣàárẹ̀ láti rí dájú wípé ìjọba àpapọ̀ san gbogbo owó tí wọ́n jẹ wọ́n pátápátá ọ̀gbẹ́ni Ojukwu tẹ̀síwájú wípé ọ̀rọ̀ ìyanṣẹ́lódì eléyìí fi arẹpẹ́ ti àjọ NEC ìyẹn National Electoral Commission PCC ìyẹn Public Compliance Commission àti ti National Assembly ni wọ́n sì ṣíwá ti ìjọba tó sì ń bẹ lọ́kàn rẹ̀ láti san owó oṣù tuntun fún àwọn òṣìṣẹ́ yìí ọ̀gbẹ́ni Ojukwu rọ àwọn òṣìṣẹ́ náà láti mú sùúrù àti láti má ṣe sọ ìrètí nù wípé láìpẹ́ láì jìnnà wọn yóò rí ẹ̀rín ayọ̀. Ojukwu ṣe àlàyé síwájú sí wípé àwọn ohun mèremère tó tọ́ sí àwọn òṣìṣẹ́ yìí ni òun yóò tó papọ̀ tó yóò sì tó wọn lọ́wọ́ láti fún olúkúlùkù wọn nítorí pé òun fẹ́ kí gbogbo àwọn òṣìṣẹ́ ọ̀hún gbádùn gbogbo ẹ̀tọ́ tó bá tọ́ sí wọn lásìkò ìṣèjọba tó ń bẹ lóde. Àjọ elétò ìlera ti ìpínlẹ̀ Kwara ìyẹn Nigerian Medical Association ẹ̀ka ti ìpínlẹ̀ náà ti rọ àwọn ènìyàn láti dáwọ́ kíkí eléyìí tí kò ní ìtumọ̀ sí àwọn aláìsàn tàbí ṣíṣe àbẹ̀wò tí kò fi bẹ́ẹ̀ bójúmu sí àwọn ilé ìwòsàn nítorí wípé ìwọ̀nba iye àwọn aláìsàn kéékèèké tí dókítà bá ń dá lóhùn yóò fa dídínkù ìtànkálẹ̀ àrùn búburú COVID-19 alága akọ̀wé ẹgbẹ́ náà dókítà Kọ́ládé Ṣọlágbérù ló sọ eléyìí di mímọ̀ nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ìlú Ìlọrin nínú ìpàdé ti ọlọ́dọọdún èyí ti ọdún 2020 dókítà Kọ́ládé ṣe àlàyé wípé àwọn márùndínlógójì dókítà ni wọ́n ti ní àrùn búburú sológùndèké atokowábalẹ̀jẹni COVID-19 látìgbà tí wọ́n ti ṣe àkọsílẹ̀ àrùn náà ní ìpínlẹ̀ Kwara àmọ́ tí kò sí ẹnikẹ́ni nínú wọn tí àrùn náà ti gba ẹ̀mí rẹ̀ lọ. dókítà Kọ́ládé wá kìlọ̀ fún àwọn ọmọ ará ìlú láti dẹ́kun wíwá àti sísọ wípé irọ́ báńtá òun ni ààrùn COVID-19 àti wípé ọ̀nà àti kówó jẹ fún ìjọba ni ó ṣe àlàyé wípé ìjọba kò kó owó kankan jẹ àti wípé nítòótọ́ ni ààrùn náà wà tó sì ń bẹ láàrin ìlú dókítà Kọ́ládé wá rọ àwọn ènìyàn láti dẹ́kun wíwá sí ilé ìwòsàn láti wá kíni lóòrèkóòrè àti wípé kí wọ́n lo ẹ̀rọ ayélujára láti fi ṣe àlàyé ohun tó bá ń ṣe wọ́n fún àwọn dókítà nítorí wípé gbogbo wọn ni wọ́n lówó lórí ẹ̀rọ náà tí wọn yóò sì dá wọn lóhùn lákòótán dókítà Kọ́ládé wa gbóríyìn fún ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Kwara látàrí bí wọ́n ṣe ń jẹ́ kí àwọn iléèwé sì wà ní títìpa láti lè jẹ́ kí ààbò tó dájú tún wà lórí àwọn ọmọ iléèwé pátápátá títí tí ohun tó ń rùn nílẹ̀ yóò fi ràn tán lórí àrùn COVID-19 ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti fagilé òfin kónílógbélé ní ìjọba ìbílẹ̀ mẹ́rin ní ìpínlẹ̀ náà látàrí àrùn búburú sológùndèké ní COVID-19 ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ló fi òfin kónílógbélé sí ìjọba ìbílẹ̀ ìlà oòrùn ti Iléṣà ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn ti Iléṣà ìlà oòrùn ti Àtàkùnmọ̀sà ìjọba ìbílẹ̀ ti ìwọ̀ ti Àtàkùnmọ̀sà látàrí bí àrùn covid-19 ṣe pọ̀ yanyan ní àwọn agbègbè náà àtẹ̀jáde kan tó jáde láti ọwọ́ akọ̀wé ìjọba ìpínlẹ̀ náà ìyẹn ọmọọba Wọlé Oyèbánjí ni ó kéde wípé ìjọba ìpínlẹ̀ náà ti fagilé òfin kónílé-ó-gbélé ní àwọn ìjọba ìbílẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin yìí ọmọọba Oyèbánjí wá dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn ará ìlú látàrí bí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ṣe fọwọ́pọ̀ láti tẹ̀lé àṣẹ kónílé-ó-gbélé náà ó ṣe àlàyé wípé díẹ̀ nínú àwọn ọmọ agbègbè náà pàápàá sì kan etí ikún sí àṣẹ yìí ọmọọba Oyèbánjí wá rọ àwọn ọmọ agbègbè náà láti má ṣe dẹ́kun títẹ̀lé àwọn òfin èyí tó rọ̀ mọ́ dídínkù ìtànkálẹ̀ àrùn covid-19 lákòókò tí ìjọba ìpínlẹ̀ náà fagilé òfin kónílógbélé tó ń bẹ ní àwọn ìjọba ìbílẹ̀ mẹ́rin yìí ó rọ àwọn ọmọ ará ìlú yìí síwájú sí láti kíyèsára lọ́pọ̀lọpọ̀ kí wọ́n sì gbárùkù ti ìjọba ìpínlẹ̀ náà láti lé àrùn sológùndẹ̀kẹ́lì lọ nípa pípa gbogbo òfin èyí tó rọ̀ mọ́ dídínkù ìtànkálẹ̀ àrùn COVID-19 mọ́. Ikọ̀ tó ń rí sí ọ̀rọ̀ àrùn búburú COVID-19 ní orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Presidential tax Force PTF ti rọ gbogbo àwọn ọmọ Nàìjíríà pátá láti lọ ṣe àyẹ̀wò tó lọ́rìn lórí àrùn COVID-19. Àjọ yìí ni ó gbìmọ̀ pọ̀ láti jíròrò lórí iye eléyìí tó ní àrùn búburú bí ó sì ṣe ń pọ̀ sí lójoojúmọ́ èyí tó sì dàbí ẹni wípé ọwọ́ kò fẹ́ ká ìtànkálẹ̀ àrùn náà mọ́. ikọ̀ yìí wá rọ gbogbo àwọn ọmọ nàìjíríà láti má ṣe fòyà tàbí bẹ̀rù rárá wípé kí olúkúlùkù dìde láti lọ ṣe àyẹ̀wò fún ara wọn láti lè mọ̀ bóyá wọ́n ní àrùn búburú yìí tàbí wọn kò ní àti láti tètè mọ ibi tí àwọn àjọ náà yóò dojú àjọ yìí gba àwọn ọmọ nàìjíríà níyànjú wípé kí ó má ṣe sí ìrìn àjò fún gbogbo àwọn aṣojú ìjọba lákọ̀ọ́kọ́ yìí àti wípé kí gbogbo ìpàdé àwọn aṣojú ìjọba kí ó sì wà ní àsorọ̀ pátápátá olórí àjọ náà ìyẹn ọ̀gbẹ́ni Mustapha bọ́ọ̀sì ṣe ìparí ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ìgbìyànjú nípa rírọ̀ àwọn ọmọ nàìjíríà wípé kí gbogbo wọn pa òfin eléyìí tó rọ̀ mọ́ ìtànkálẹ̀ àrùn búburú COVID-19 mọ́ kí wọ́n sì rí dájú wípé gbogbo wọn ló wà ní ìmọ́tótó nípa lílo ìbòmú fífọ ọwọ́ àti rírí dájú wípé wọ́n jìnnà síbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n wà bí wọ́n bá sì rí ẹnikẹ́ni tí ó ṣẹ̀ṣẹ̀ ti òkè òkun dé kí wọ́n rí dájú wípé wọ́n wà níbi yàrá ìyàsọ́tọ̀ fún odidi ọjọ́ mẹ́rìnlá gbáko láti mọ ibi tí àlàáfíà ẹni náà tó kù sí. tó kò ní jù báyìí lọ fún ìròyìn wa ti sáà yìí ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹni tẹ́ farabalẹ̀ bá wa wo àwọn ìròyìn wa ọlọ́kan òjọ̀kan ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ ká máa rántí wípé oore kéré tàbí ó tóbi oore lóore ń jẹ́ o ká gbìyànjú láti na owó rẹ sí àwọn ènìyàn nítorí pé oore tó kéré lójú rẹ yẹn ó tóbi lójú ẹlòmíràn á tí tó fi máa dìgbà míì táwọn máa mú ọ̀tún ìròyìn wá sójú móhùnmáwòrán Orísun orúkọ tèmi ni ṣògo rẹ nìkejì Abíọ́nà ó